يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا قبيلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فاز عظيما أما بعد إن قال كلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها

ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run fún ọba rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹni tọ́lọ́run fi ṣe sábà bí mọ̀nà fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátá látòkè débi tó dé láti wá máa ṣe alágbàtà ẹrù inú wọn lọ síbi orí ilé ayé àtàkìyàmà tó ṣe pé gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà ànábì gbogbo orú àwọn ìbáyìí wọ́n kò rí láyé níbàyìí bẹ́ẹ̀ ni wọ́n tún fi lálẹ́ kìámà ìkẹ́ ọlọ́run kẹ́ ọlọ́run kó máa bá ànábì kó máa bá àwọn ará alé rẹ̀ kó máa bá gbogbo àwọn sàábì ànábì pátá títí dé tọ́jú ní orí ẹni ìgbẹ̀yìn wọn ìkẹ́ kó máa bá gbogbo àwọn mùsùlùmí tó wọ́n rìn lànà sí ànábì sílẹ̀ títí di ọjọ́ kan tó ṣe wípé wàlúkùsọ̀lá láyàn fáwọn mọ́lù wàlàbànú إلا من ata الله bi سليم، salim ọjọ́ tó ṣe wípé owó kọ́ ní ó sòpin ẹ̀dá iyì kọ́ ẹbí kọ́ in tó sòpin ẹ̀dá lọ́jọ́ bá ń sọ yìí náà ni wàlúkùsọ̀lá ìsàfọ̀mẹ́sì ọlọ́run pẹ̀lú ìwà bá ọlọ́run ọba àlekẹ́lá pẹ̀lú mímọ́ ìwà bá náà bá pẹ̀lú ọkàn tó mọ́ kangakanga òun náà ni ìfàfọ̀mọ́ ẹ̀sìn ọlọ́run bá fún ọlọ́run bá ìbádàlá ẹ̀rù ti ọlọ́run a ní kí a wo àkọlé ọ̀ tí ó lọ bá rí pé ahlu sunnati wal jama'a khasa'isuhum wa simatuhum yóò máa jẹ́ ń táwọn gbọ́dáwò yóò sábà àwọn aha súnà àwọn ahàlù súnà máa sọ pé ahàlù súnà wal jamaa kí ni agbàlérò pẹ̀lú gbólóhùn yìí torí ṣe pàtàkì kí mùsùlùmí ká mọ pàápàá nǹkan tá à ń ṣe ká mọ pàápàá ń tá à ń jẹ bẹ́ẹ̀ ni ká mọ pàápàá nǹkan arúgbó yìí láwọn orí tó ń bọ̀ kọ́rọ̀ tó mọ̀ ní àwọn ilé ni wọ́n wọ́n ní ahalu sunna tó wọ́n pé ti wọ̀ jama'a kí ni ìgbàlérò pẹ̀lú ẹ̀ kí ni tó bọ̀rọ̀ jẹ́ àdì ọkàn wa ni ìhà tí a bọ̀rọ̀ sí ti bọ̀rọ̀ jẹ́ ní agbẹ́rin àwa mùsùlùmí gangan fúnra wa ìwúlò wo ni ìpèmọ́ra yìí alìmùsàmọ́yà àwọn ìpèpè wọ̀nyí ìwúlò wo ló jẹ́ ló jẹ́ fún wa ìwúlò ló mẹ́mẹ́ fún wa tó bá rí bẹ́ẹ̀ kí làwọn àmì tí mẹ́tòun kí làwọn nǹkan tí ó jẹ́ àmì àwọn sọ pé èèyàn ò ní súnà ni àwọn nǹkan tá a bọ̀rọ̀ mọ rí lámì lára rẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí mohim jibgan ó ṣe pàtàkì fún mùsùlùmí ká gbọ́ àgbọ́yé àwọn kìnnì wọ̀nyí fún àgbúgbà kígbà tàbá ti ń gbọ́ àwọn àpè mọ́ra yìí àmọ́ mọ ìhàwó làákọ́ sí àmọ́ pé tó yẹ kí ìgbìmọ̀ tó yẹ kí mi náà tẹ́rí sí ni àbí tó yẹ kí n tẹ́rí sí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ń pè ní àlùsùn náà a. Ah, eléyìí àrùn súnmọ́ ni o kí làwọn àmì tó bọ̀rọ̀ kó ìgbà tó ti ṣe ìsọ̀rí gangan òun náà ni wà kí làwọn èròjà ìròyìn mọ́ rí láàrin pè ní àbí ah, alhamdulillah lè nínà ṣókà ti àwọn nǹkan tá a fẹ́ wò lábẹ́ ọ̀rọ̀ ilé tó ṣe wípé ó lè gbà bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ ní ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta láti lè bá alágbọ̀yé ọ̀rọ̀ yìí ó tún wá bọ́ nígbà mẹ́rin lókítọ̀ wá pé ní alùsùn náà ni ó lè wá mọ̀ sí lójú ọ̀pùsẹ̀ gbogbo pẹ̀lú ní mùsùlùmí kí ni tó tó rẹ̀ eléyìí inú àwọn nǹkan tó ṣe pé

wọ́n tó sọ pé súnà ìtumọ̀ ní pé ojú ọ̀nà ìlànà tó ṣe pé èèyàn máa ń rìn tọ̀rí kọ́tùn mọ̀tìlúkà ojú ọ̀nà tí wọ́n là kalẹ̀ tó ṣe pé èèyàn ṣe kí ni èèyàn máa ń tọ̀ ayé àtọ̀rí kọ́tùn kan tó ṣe wípé a ti bá sábà ojú ọ̀nà tẹ́ ẹ̀dá ṣe kí ni ba bá sábà tíyàn ma ń rìn àwọn àfáà máa sábà tẹ̀ lórí wọn ká lè bá àti kíkiri yẹn kó yé wọn ní tàbá lo àtúnnẹtú ó túmọ̀ sí pé à ń lò fún ká máa lò fún ojú ọ̀nà àlàáfíà ojú ọ̀nà rẹ̀ ká yọ ìdàkejì dáadáa kó rẹ̀ wọ́n ní tọ̀rí kẹtùn ọ̀nà kan téèyàn máa ni mahmuda lọ́nà tó ṣe wípé gbogbo ẹni tó bá rìn ọ̀nà

àwùfẹ́ ilé àwùtẹ̀kẹ̀rẹ̀ nítorí pé súnà súnà súnà ní ta tàbí ti sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tó tàbí ti sọ́dọ̀ ànábì pátá òun là ń pè ní kí ni àsúnà ìjọba ti tàbí ti sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun là ń pè ní súnà ó lè jẹ́ pé min qawlin látara ọ̀rọ̀ wọ́n ní ànábì sọ tàbí tọ̀rọ̀ tọ́dọ̀ ànábì nìyẹn àwòfíìlì àbí nínú fẹ́ wọn ní ànábì ṣe báyìí àwòtẹ̀kìlìrì àbí nínú ìfi nǹkan rinlẹ̀ táwọn yóò sọ wípé mo rí tánàbì ṣe báyìí àbí kọ́ ṣe kan lójú ànábì tó ṣe kí ni kódà má kọ kí nìyẹn kó gba kí nìyẹn wọ́n gbogbo àwọn nǹkan tá a sọ ìwọ̀nyí pátápátá ìsàfihàn ẹ̀kọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni táà ṣe kí ni òun ni táà ní súnà òun ni táà ń pè ní súnà ní ṣókí àrífù ní táà ní súnà tó bá sọ pé ahalu súnà tó bá ní ahalu súnà kí ni tó ń bà pẹ̀lú gbólóhùn ahalu súnà ìtọ́gbà lérò pẹ̀lú gbólóhùn ahalu súnà ẹ̀jẹ̀ báwọn nǹkan tí kan náà àwọn àpapọ̀ ṣe kọlu al hafizahullah الله kí ni wọ́n أعلى tó والجماعة ní الذين sunna wal jama'a òun alladhina tamassakuna bi sunna wọ́n ní tọ́wọ́ sọ pé ahlu sunna wal jama'a ẹ̀ ń sọ ọ̀rọ̀ nípa àwọn èèyàn kan tó ṣe wípé tamassakuna bi sunna wọ́n di ìlànà ànábì wọ́n dì mú dáadáa wajtama'u alayha bẹ́ẹ̀ ni wọ́n kóra wọn jọ lórí ìlànà yìí wàlá wàlẹ́mìyàn tẹ́tìtú ìlà tiwa ìmà bẹ́ẹ̀ ni irú àwọn èèyàn báyìí wọ́n yẹ kúrò lórí ìlànà nẹ́bì sọ́tún ni bẹ́ẹ̀ ni wọ́n yẹ kúrò lórí ẹ̀ tó sì wàlá fi umuri al-ilmiya lórí ọ̀rọ̀ àdìọ́kan wọn àdìọ́kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣe wọ́n yẹ kúrò lórí lẹ́yìn ànẹ́bì صلى الله عليه وسلم بني لوريارا وفي وفي تافيشتي وان يكون يعني محمد صلى الله عليه وسلم وني والعادة تم أعلى سنة إنتو ري إشياء وين يباي وما تواني أحد سنة لأنهم متمسكون بها تركوا وقبا سنة يموت في سنة وسموا أهل الجماعة لأنهم مجتمعون عليها وطوى في سيء أهل السنة والجماعة تريد وضبطنا النبي وذكر وجاء لوري كني لوري كني وقال أفاني أفا أبو سيفا القيرواني وني في أهل السنة هنا في أهل اتباع النبي صلى الله عليه وسلم أو توا يا النبي tí wọ́n mú lọ́kùn tó wọ́n sọ pé áàlù súnà wọn náà mú sàkíyèsí kiri yẹn tó bá sọ pé èèyàn kan áàlù súnà wọ́n ní ìtagbàlú pẹ̀lú ẹni pé áàlù ìtìbá ìnàbíyì sallallahu alaihi àwọn ẹni tó ṣe wípé wọ́n mú súnà ànábì wọ́n mú lọ́kùn fíl nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n fẹ́ máa kọ́sẹ̀ wọn wọ́n là fàán wọ́n ń kọ́ṣẹ́ ànábì nínú ìwà wọn ìṣesí wọn wọ́n tẹ̀sìrì rà kódà nínú ìfi nǹkan rinlẹ̀ àwọn náà ṣe kí ni wọ́n ń kọ́ṣẹ́ ànábì lórí ẹ̀ ẹlẹ́bínà láàyè kọ̀dìmú nà ṣe àn àwọn náà tó ṣe pé wọ́n àtàrí kankan síwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam fi umuri dinihim lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn. wàdùnìyàhùn bẹ́ẹ̀ náà ni lórí ọ̀rọ̀ ìgbésí ayé wọn wọn àtàrí kankan síwájú ànábì tòtò bá ti ń gbọ́ àlùsùnà wàlìjàmáà ètò wọn wá tẹ̀lé mi wípé àwọn èèyàn tó ṣe wípé wọ́n mójútó ìlànà ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n mójútó tí wọ́n àyẹ̀ tí wọ́n àgbò lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn lórí àlámàrí ìgbésí ayé wọn wọn yẹ kúrò lórí ìlànà ànábì yẹn nínú ọ̀rọ̀ wọn ni ànábì ni nínú wọn ni ànábì ni wọ́n tẹ̀lé irú àwọn èèyàn báyìí ṣé wọ́n wá ṣìṣe ni kàlá. ṣùgbọ́n ọba àdìkẹ́ lárúkọ wípé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah. ọlọ́run ọba àdìkẹ́ lọ́pẹ́ pé ìrí ànábì sọ fún wọn nínú alukur'an ọlọ́ni ìrìn àmì gbogbo pé nǹkan tó ń tọ́ ìbúnàlá tó bá ṣe pé lódodo lẹ nífẹ̀ẹ́ ọlọ́run fàtẹ̀dẹ̀rúnì ẹ tẹ̀lé mi ànábì yọ̀débùkúmùlá ọlọ́run nífẹ̀ẹ́ yín wòye kìkìr látùn lónú bàkùn bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní kí ló tún sàkúríjì àwọn ẹ̀sẹ̀ yìí fún yín bí kí ni bí ìtìbá ìnàbí pẹ̀lú ìtẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń túmọ̀ sí wípé èyí ò lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni èyí ò lè rẹ́sìn ọlọ́run ọba ṣe illa bi ittiba'i nabiy Muhammad sallallahu alaihi wa sallam títí dìgbà tó ṣe pé ló jẹ́ olùtẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wa sallam kò táwọn àpá bá sọ fún ẹ wípé àwọn èèyàn ní hálù súnà ìfi ẹ̀kọ́ bíi lọ́wọ́ àfààní wípé afáṣẹ inú òfin ṣe hálù súnà ni tẹ̀bá bèrè bẹ́ẹ̀ ẹ̀rọ kàbọ́n ah alùsùn náà làwà náà gbogbo aná ni alùsùn náà gbogbo mùsùlùmí pátápátá àdàmọ́ orúkọ wa tábọ̀ ọmọ jẹ́ òní kí ni alùsùn náà tí ó ń ṣe pé ìntàfẹ̀mù sọ lásán à ń bọ̀ wá sórí náà àwọn tábọ̀ wọ́n pe àwọn alùpùpù ní ìròyìn tábọ̀ ọmọ nílára wọn èyí ká kó mọ̀ pé mo wọnú ẹ̀ ní àbí rìn sínú ẹ̀ kí ọlọ́run bá rí jọlá sọ yarhamukumullah kí ọlọ́run bá rí jọlá nínú alukur'an lórí ìtìbá ìnàbí. ọ̀ràn yẹn eléyìí náà làwọn èèyàn wá gbọ́yé tipẹ́tipẹ́ tí wọ́n sọ pé wọlé ọlá o wọlé ọlá o àwa yóò bà mú àmà wọlé ọlá. ẹ̀dá orin mọ́ mú kíní wá nímú orin. wípé ìlànà tá a fi rojú rí ọlọ́run lẹ́yìn àtàkì àwọn ọ̀nà nípa ṣe kí ni ká tẹ̀lé ààrẹ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá rí ṣe láṣẹ lọ́rùn rẹ̀ lúwa lórí inú alukur'an torí pé ẹ lè rẹ́sì ṣe kò tọ́nà nǹkan kan tá a lè gbà rẹ́sì ìsìlámù dáhùn ṣe ṣe ìlàrí ẹ̀sìlá ìlàrí muhammad sallallahu àti kátẹ̀lé ànábì olólọ́wọ́ bá rí kọ́lá tẹ̀sì rán olólọ́wọ́ bá rí kọ́lá kọ́lẹ́sì ọlọ́wọ́ bá kọ́lá yé ìbàyí ọlọ́wọ́ bá tún kọ́ bá tó ṣe àlùkòrá wọ̀ mìíràn ọlọ́run bá rikẹ́ láti dìde lọ sí sánmà láti lọ ṣe kí ni láti lọ kọ lẹ́sìn rẹ̀ gbogbo tó ń ṣe ọlọ́run tó fún àǹpa Islam òun náà ní Islam ìtàmọ́jọ́ bá tó fún àǹpa Islam kò ṣe Islam gbogbo ń tábà sọ lọ́rọ̀ ni tábà wú níwà ni tábà ṣe níṣẹ́ ni ó fọ ọmọ abẹ ní ìbámu tí ní tí àná ìmú fọ́ tó ń pé òun ọlọ́run bá láti wá sílẹ̀ in kuntum tuhibbuna Allah tó bá tó lódodo la nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì yuhbibkumullah ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ yìí náà. ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ tó bá nìkẹ́ lọ́wọ́ sọ pé àti ọ̀la wà àti rasul torí pé ìtẹ̀lé ìlànà ànábì onáni ìtẹ̀lé ìlànà ọlọ́run ìtẹ̀lé ìlànà àwọn tó bá jẹ́ olórí yóò máa bẹ́ẹ̀ ní ìbámu pẹ̀lú kí ni ìtẹ̀lé ìlànà ahmed muhammad sallallahu alayhi ọlọ́run ẹ̀kìlọ̀ fún àwọn mùsùlùmí ọlọ́run فليعذر الذين يخلفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم ọlọ́run á kìlọ̀ fún wa ọlọ́ni kàlíyà àdàmìlẹ́bí náà yìí kàlí fún àmàrí ẹ kìlọ̀ fún wọn o kí wọ́n gba ìkìlọ̀ àwọn wo ni ẹlẹ́bí náà yìí kàlí fún àmàrí yìí àwọn tí wọ́n bá ya pa àti àmẹ́rí Muhammad sallallahu alayhi wa sallam à ń tún sí ibà umul fitna kí fìtínà má bàa jẹ́ sí wọn àwòyù sí ibà umma azabun alim kí ìyá ẹlẹ́ta ẹlẹ́ro kó wọ́n ti kí ni kó wọ́n bá wọn gbé gbogbo ẹni tó bá ya pa ànábì Muhammad sallallahu wa irú àwọn èèyàn báyìí wọ́n ti kọ sí ọlọ́run wọ́n kọ́ àkókò náà sẹ́rí pé tọ́lá bá ní kí ọlá ti wá sí ẹ̀yìn ànábì náà ló ti wá sí torí pé ó ń kó wa bọ̀ kó wa bọ̀ á gbọ́dọ̀ òun ẹni bá ń táǹpẹ̀ ní ààlù súnnà àwọn ọ̀nà táǹpẹ̀ ní kí ni ààlù súnnà ìṣe nísbà yẹni pé ìsàfihàn nǹkan sára ta ní ara ànábì Muhammad sallallahu alaihi wasallam ta ni onígbà kan sàfihàn sọ́dọ̀ ànábì Muhammad ọlọ́run àríkẹ́ lọ́sọ fáwọn sọ̀rọ̀ ní ṣẹ́jẹ̀ rọ̀bà ìnáhùn ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلمون تسليما الله نيري أنا دي ففوا فلا وربك وفوا أنا دي ما فلان بورا فوا ويكي لا يؤمنون وفي دولي بابا ودودو وفي نبا بنين حتى يحكموك فيما شجر بينهم تكتوا بفوا النبي شيء olùparí ìjà láàrin wọn tí wọ́n kiri ànábì ṣe olùparí aáwọ̀ tó bá ń bẹ láàrin wọn ìwọ ni wọ́n gbà kó máa dájọ́ fún ìsẹ̀mí wọn àtàyò àkìmú kàfíìn máa ṣẹ́jà ara iná fún màlà àyẹ́jìdù fi àǹfóṣèhìn hárọ̀jẹ̀ ní màkọ̀dá ní tó ṣe wípé lẹ́yìn ìgbà tó bá dájọ́ fún wọn tán wọn àtúwá ní máa ní kíníkọ̀ kankan lẹ́nu wọn ewu lè dáná di fún wa sọ yìí járe wọn àti ní máa nírò méjì à gbogbo ẹmu lè gbà mí ní gbélé lọ́wọ́ o. fún màláyé jìdù sí àǹfóṣe àròjẹ ní màá padà yìí wọn à ní máa ní kíní kọ̀ọ̀kan kan nínú wọn tí ìdájọ́ tí dá fún wọn. wọ́n mo wọ́n wọ́n jíṣẹ́ wọ́n ṣe kí ni wọ́n ju wọ́jú tẹ́lẹ̀ pátápátá fún rẹ̀ ànárí àwọn eléyìí rí tó gbé tó sọ pé alùsùnà alùsùnà ọlọ́ọ̀bà àníkẹ́ láfẹ́ ká jẹ́ onísùnà nínú alukurhan wàhálà kọ́wìlá tó bá lè tẹ̀lé ànábì ò lè tẹ̀lé ọlọ́run tó bá lè tẹ̀lé ànábì ò jẹ́ alùsùnà nìyẹn kò yẹ ṣáàrì ìyàtọ̀ ló wà ọ̀dà òun ti da àwọn suna náà bá ti tẹ̀lé ya kí inú ẹ̀rẹ́ mọ́ dùn lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú alhamdulillah torí pé akẹ́rù náà ti lẹ́yìn àrẹ̀mọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ìlànà alùpùpù náà òun ni ìlànà ìsìláàmù wa ìyẹn náà kan náà wọ́n pé al-islam وسنة هي الإسلام أفاني إنسان بني إسلام هنا نكني هنا سنة n'i إنسان بني سنة هنا نكني إسلام torí pé kò sí yàtọ̀ láàrin méjèèjì láì fọ́rùk báyìí náà àdúgbò mú ìyàwó láàrin tó bá sọ pé ò tẹ̀lé súnmọ́ túnmọ̀ sí pé ìgbọ́bẹ̀jì o fẹ́ tẹ̀lé ọlọ́run o fẹ́ ti kí ni o fẹ́ tẹ̀lé ànábì bẹ́ẹ̀ sì ni májẹ̀mú tọ́lọ́run fi ilẹ̀ náà ni wípé ìtẹ̀lóhun ọlọ́run náà ni kí ni òun náà ni tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtà tí o bá di mùsùlùmí o lè di mùsùlùmí àbí kó kó májẹ̀mú méjì papọ̀ bìkọ́lín àṣáájú an la ilaha illallah wa anna muhammadan rasulullah pẹ̀lú kí èdè méjì wípé mo jẹ́rìí pé kò sọ bá a kan tó láti jọ sí lẹ́yìn ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni mo jẹ́rìí wípé ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run tá bọ̀rọ̀ tẹ̀lé mi bí yẹn ṣe bọ̀rọ̀ yẹn ìwọ sọ pé kò ní kí ló dé parí ẹ̀ kó ní tí màá dá dúró mọ náà nìyẹn kò sí nǹkan tó ní àgbọ̀ pé àlá àti ló ti tán náà nìyẹn o ò tí o tí ṣe tó àti ṣe kí ni àti di mùsùlùmí kò gbólóhùn pé la ilaha kò sọ̀rọ̀ di mùsùlùmí ẹgbà kọ́ọ̀lù la ilaha illallah pé la ilaha irú ẹni bẹ́ẹ̀ ò sí di mùsùlùmí kò dẹ̀ lé di mùsùlùmí láíláí láti ẹmọ ètò àbí kó sọ kí ni muhammadu rasulullah àbí kó pe pẹ̀lú muhammadu rasulullah ìtọ́lọ́wọ́ ọba àlékí ọlọ́ọba tó ń láyé ọba tó ní gbogbo wa ní tó gbé kalẹ̀ fún rẹ̀ gbogbo ẹgbẹ́ alẹ́ ti gbólóhùn yìí mú láyé ayélujára muhammadu rasulullah tó ṣe káàkiri pẹ̀lú ẹ̀ eléyìí náà àwọn tó ń pè ní ahàlù kúnná wàlìjàmáà tẹ́ bá sọ pé ahàlù kúnná wàlìjàmáà ẹni tó bá mọ̀ nínú àwọn èèyàn yálà àfáàní tó bá mọ̀ dáadáa pé à wá ní àwọn ahàlù kúnná à kí wá làwà ṣe ahàlù àlàwà ni ó gbọ́ yé ó gbọ́ kìíní yé ìnìbà tó ń ṣe ọlọ́run Muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ fún àwọn kèfèrí Mákà ó sọ fún pé qul la ilaha illallah tuflihuna àbíbí ẹmọ́ sọ gbólóhùn la ilaha kẹ́lẹ̀ bá àlà wọ́n gbọ́ kìíní yẹn yé wọ́n mọ̀ sí gbólóhùn táwọn sọ yẹn wọ́n mọ̀ sí wọn ní òun ni wọ́n ti pa àlọ́ wọ́n ní aja'ala al-aliha so o fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run bá wà yìí o fẹ́ sọ di kí ni o fẹ́ sọ dẹyọ kan wọ́n gbọ́ kí ní ẹ̀yẹ dáadáa torí ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n ṣe gbà lọ́wọ́ ànábì àwọn tó bá lágbọ́ ẹ̀ tó bá tó bá rí báyìí tí wọ́n bá sọ pé áàlù súnná lòun wọ́n ní áàlù súnná làwọn wọ́n ní áàlù súnná sí pé ẹ sọ pé áàlù súnná wal jamaa ìyẹn ni áàlù súnná tú áàlù àwọn tó ń bẹ lórí ìlànà súnná nábì pẹ̀lú àkójọ àwọn sàábà tí wọ́n tẹ̀lé ànábì. Muhammad sallallahu alayhi wa sallam aljamaa tó mẹ́mẹ́ yìí àwọn àfa sọ̀rọ̀ lórí ẹ̀ lóríṣiríṣi torí pé àná Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé tó bá ń di òpin ayé àwọn Yahudi tẹ rí yẹn àwọn òpin sí ọ̀nà mélòó seventy one ní àwọn nàfọ́rà yẹn ni àwọn kristu àwọn òpin sọ́nà mélòó seventy two àwọn bí ní wàtàtà fẹ́ríkọ̀ òmùmátì ó ní ẹ̀rí àwọn àlùmẹ̀ ní ànábì náà àwọn náà pín sí ọ̀nà sàlẹ̀ àtàwọ̀tàbà àrídà fẹ́ẹ̀kọ̀ àwọn náà pín sí ọ̀nà 73 ilé ọ̀rọ̀ anábì nílé sallallahu alaihi wasallam ẹ̀lẹ́rìí láyé ti kọ́ ní láwà ẹni tí ò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu ìgbúwà ìlà wáyún yóò ha àyàfi tó wá fi ránṣẹ́ sí. anábì ní àwọn àlùmọ̀ ó ní gbogbo àwọn 73 three yìí pátápátá gbogbo wọn ni wọ́n wọ̀ náà o àyàfi ìkan nínú wọn àwọn kan nínú wọn àwọn tó mẹ́ńbẹ́ dé pé ya Rasulullah àwọn àwọn awa ní wọn ó máa jẹ́ ọ̀kan tó máa ما كان عليه ما كان على مثل عليه وأصحابه òun làbọ̀ ń bẹ lórí ọ̀nà tí ní ànábì ń bẹ yìí àtàwọn sọ̀hábà ni àwọn àfáǹtì gbólóhùn yọ ṣe kí fi ń tún tápè ní aljamaa bí na ìlànà tánàbí ń bẹ lórí ẹ̀ àti ẹ bá sọ pé àlù súnà wà jàmá àti just summary lásán lórí sáǹsì yìí ni àlù súnà wà jàmá. Nta fẹ́ ṣe ìtìmáàmù pẹ̀lú òun ni tí ẹ bá pẹ̀ ní àlù súnà kí làwọn nǹkan tá a bọ̀rọ̀ màá mà lórí ìròyìn. Kò sí bá sọ pé àlù súnà lòun. ìwọ náà gbéyẹ̀wò lórí àwọn àwọn àlámà rí báyìí ẹ̀dá alùsọ́nà náà gbogbo alhamdulillah wàá lè lórí àwọn ìròyìn wọ̀nyí ó ṣe pàtàkì wàá lè kò sùn rẹ̀ rẹ̀ rẹ̀ kò ẹlòmíì gbìyànjú ni ẹ̀dọ́ mọ̀ gbìyànjú láyé physical zikí ni táàtù bu yẹ̀pẹ̀ jẹ́ oúnjẹ náà ní kò sí tó lè fún ẹ̀dá láyé ilà tòrọ́ àyàfi yẹ̀pẹ̀ onígbàtẹ́ta bá jáde láyé kọ́ tó lè gbàtí tó pẹ̀lú gbogbo nǹkan tèyàn bá tó fún wa rẹ̀ lórí àwọn tíìmọ̀ yìí àwọn ìròyìn wọ̀nyí tó èmi náà ń bẹ nínú àlùsùn náà ọ̀kan náà àwọn àfáà ni wọ́n ṣe àkójọ kìíní láti lè bá àti jẹ́ ìtọ́nimọ̀nà fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lójú ọ̀nà pàápàá torí ẹ̀bẹ̀ lórí ayé ó ń lọ bí àbá bí fifteen àmì ìpè ìyádà lórí àmì ìdínkù lọ nínú àwọn ìròyìn tábà ọmọ pẹ̀lú ẹ̀dọ́ apẹ̀ ní ó máa ń gbà àwọn alábìsọ àwọn àpọ́n ní alùlà àkídà àwọn ní àkídà àmì alùlà àpáàrù orúkọ iná ìpéǹtìrin alùsùnà àwọn tùwọ́n bẹ̀ àmì alùlà àbísọ àwọn alábìsọ tẹbá sọ̀rọ̀ kan sí àbísọ wọn mú wá o ojú ọ̀rọ̀ akọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ kan sí wọ́n fún ẹ lábìsọ kan ni wàá rún yẹn bẹ́ẹ̀ alhamdulillah wọ́n ń torí wọn pẹ̀lú alùlà àdìsá mọ́ ní alùlà àkídà àwọn oníyà àkídà ni wọ́n o ẹ̀bá sọ̀rọ̀ kan tí gbé lọ sí àkídà àwọn bá à ọkọ ni wọ́n máa fi gbólóyìn wọ́n máa fi ròyìn àwọn náà kí ni àwọn ìròyìn tá a máa rí pẹ̀lú àwọn pè ní náà fàwọ́lẹ̀ أهل السنة والجماعة مصدر عقيدتهم كتاب الله تعالى وسنة رسول رسوله صلى الله عليه وسلم وما كان عليه الصلاة الصالح وما فهموه من نصوص وحيين أقوى gbogbo ẹni أقوى bá pẹ̀lẹ̀ ní أقوى náà àkọ́kọ́ ròyìn tá a bọ̀rọ̀ mọ̀mọ́ rú àwọn èèyàn báyìí àkọ́kọ́ ròyìn òun ni nọmba one tí ò bọ̀rọ̀ jẹ́ nọmba two àkọ́kọ́ ròyìn tá a bọ̀rọ̀ ma alùsùnà wal jamaa òun náà ni kí ni wọn tí wọ́n fi ń ṣèjọsìn fọ́lọ́hun mazdaru fi ibi tí wọ́n ti mú ọ̀nà ní kí ni alkitaabu wa huwa alkùránù karim wa sunnatu nàbí sallallahu alaihi wa sallam gbogbo ẹni tó bá kọrẹ̀ ní alùsùnà pátápátá ìpìlẹ̀ ibi tí wọ́n ti mú àdí ọkàn wọn tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí ó bọ̀rọ̀ jẹ́nu kí ni alkùránù karim wàsúnnàtú rasulillahi sallallahu alayhi wa sallam àti súnà nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam àlàáfà ní sẹ́láfì umma lórí àgbọ́yé tí àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n gbọ́yé alkitab wa sunna àwọn sàlàyé ẹ̀fúnra gbogbo ẹni tó bá tẹ̀lé lálùsúnà pàápàá ìpínlẹ̀ ni ìpìlẹ̀ ọba ọ̀jọ́nu kí ni inú súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam bẹnu Al-Qur'an àti súnà yìí wọ́n wà máa gbọ́yé ní ìbámu sí àgbọ́yé táwọn ẹni ìtúwájú wọn náà gbọ́yé àgbọ́yé tí wọ́n níyàtọ̀ sí àgbọ́yé táwọn ẹni ìtúwájú wọn àgbọ́yé wọn ní ṣe kí ni kò níyàtọ̀ gbogbo ẹgbẹ́ pẹ̀lú ní súnà Kùránì bọ̀rọ̀ jẹ́ nǹkan àkọ́kọ́ fún ìwọ̀n tó wá tẹ̀ lórí súnà súnà anábì sallallahu alaihi ó bọ̀rọ̀ jẹ́ nǹkan ìkejì fún àti kùránì àti súnà yìí ó bọ̀rọ̀ wá nǹkan ẹlẹ́ẹ̀kẹta fún òun náà ni fáàmù salaful umma ni àgbọ́yé yìí tẹ́ bá fẹ́ darí àwọn èèyàn lójú ọ̀nà torí pé nínú àdánwò tó bá nínú Islam lẹ́nìí ẹ̀rọ afọ àti ọmọ wùwàkiwà yóò dẹ̀ mọ kí rẹ̀ lẹ́yìn pẹ̀lú kí ni aya bàbá fẹ́ gbóná àwọn èèyàn tó ní a ah, ṣùgbọ́n náà sọ pé ká máa náwó inna ankaramakumi inda Allahi atqakum lèyí ó dẹ̀ ń káyà alùkùránì fún wọn ọwọ́ wọn ló ti fẹ́ gbowó ta ló lówó tó fẹ́ gbà yẹn àpò ara ẹ̀ ni ó dẹ̀ ń káyà fún láti kí ni láti lè bá fi gbá wọn so tó bá wá sọ̀rọ̀ ìdókùtà ìkọ̀ fún ni wípé ó dá ń tẹ káyà tẹ̀ka yìí àbádì ti tẹ̀ka yìí kí làgbọ́yé àwọn sàábà lórí ayà yìí ibi tá ti mú wọn nìyẹn so gbogbo ẹni tó wá sọ ẹ̀ lórí túnú náà pátápátá alkùránì wà súnnà orípé ìbára muhammad sallallahu alaihi wa sallam tó sọ fáà mùsùlùmí nípìnlẹ̀ nìyẹn mo ṣe lọ́ni tàràtù síkù màmúrẹ́yì mọ́bí ní ẹ̀rí ni ànábì yìí mo ń jáde lọ kú láyé o àmọ́ ìjáde lọ ni mo ń fi nǹkan méjì ilẹ̀ fún yín tàràtù síkù màmúrẹ́yì nǹkan méjì náà ni mo fi ilẹ̀ fún yín o láǹtàdé lùmọ̀ ìtàmọ̀sọ́tò bí i máa ẹ̀ẹ̀rí laye láyéláyé tó bá ti di nǹkan méjì náà mú àwọn sábà ní kìrò àwọn ní kìtàbùlá àti onáàni kùrán wà sunnatun nàbí àti ìlànà èmi ànábì sallallahu alaihi wa sallam sàmẹ́bí ní ojú méjì tí mo fáyìn mùsùlùmí òun náà tó ti pé èyí nínú òǹdí kùránì mọ ohun ògbà tó ń jẹ́ fún náà ìwẹ̀ ní ló ti ṣe tá àti gba ìsìláàmù torí pé súnà máa jẹ́ ọ̀rọ̀ yẹn léwa lórí bí ọ̀rọ̀ kíkí ni bí ó ti jẹ́ ọ̀rọ̀ igi tí wọ́n bọ̀rọ̀ náà ní kí ni eléyìí bọ̀rọ̀ ṣe pàtàkì àkọ́kọ́ ònìyẹn ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì tó tẹ̀lé alákọ̀ọ́kọ́ yìí ọ̀ní gbogbo ìròyìn táàmà fi mọ àwọn tó bá pèrè wọn ní onísúnnà wọ́n ní áàlù súnnà ni wá àbí súnní ni mí ẹni tó ń tẹ̀lé ìlànà súnnà òní mí ìròyìn ẹlẹ́ẹ̀kejì ó wípé áàlù súnnà wal jamā'ati àti لا يقدمون العقل على النقل أهل السنة والجماعة لا يقدمون العقل على النقل ẹgbẹ́ ọgọ́rọ̀ yìí sọ wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá pẹ̀lẹ̀ ló ní súnà kò ní máa gbé làákàyè rẹ̀ síwájú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ibi láti máa wọnú agbọ́nrin ọ̀rọ̀ yìí bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn o gbogbo ẹnikẹ́ni tó bá pẹ̀rẹ̀ ní ahlu sunna wal jama'a la yuqaddimuna al-aqli ala an-naqli kò ní máa tari làákàyè ẹ̀ síwájú ìtọ́nà ọba àdìkẹ́lá sọ àbí tí àmì Muhammad sọ àfọwọ́n àfọ̀dádó lórí ẹ̀ wọ́n ní wàlà kashfa wàlà almanama لا يقدمون الكشف ولا المنامات bí òṣè ní ti làákàyè síwájú tírà ọlọ́run àti súnà nẹ́bì bẹ́ẹ̀ ni ò ní sí nǹkankan ní iná lórí àpòjúwe alkashfu kí ẹ nígbà tó wá ti di wòlíì wọ́n fi òun lójú òun ríran báyìí mo ríran ti yín tí mo rí ti yín ó wá fẹ́ gbé tíra ọlọ́run àbí súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam lápójú èèyàn sọ pé òun ríran sí yín wípé ọmọ ìjáde lọ o fáńtò yìí lọ a gbogbo ihe ẹ ẹlọkiru ẹ lọ kírun níbo nínú mọ́sálásí bẹ́líṣẹ́ kí ìrànwọ́lùwàkọ́ọ̀rù pẹ̀lú farabalẹ̀ àti ìlọ pẹlẹpẹlẹ àmẹ́bí òun sọ lọ ni torí bá kojú ẹ pọ̀ dáadáa àbí pé òun sùn aláìsọ fún un pé áà ah, ń gbọ́dọ̀ ṣe sàárà kan ó fẹ́ ti aláyẹn sórí kí ni anákìlù ó fẹ́ ti sórí síra ọlọ́run àbúfẹ́ ti sórí ìlànà anábìwà Muhammad sallallahu alayhi wa sallam afáàbọ̀ pé láyé kọ̀dìmú na kàlámù ṣéìkìn èyí ọba ọmọ ọ̀ṣẹ́ nǹkan kó gbé síwájú ọ̀rọ̀ anábìwà Muhammad

níwájú ṣéwù rẹ̀ kalimauti filhawa ó dàbẹ̀rẹ̀ bí òkú tó dúró níwájú alàyè ni àgbọ́rọ̀ ẹyẹ wọ́n ní bí ẹni tó jẹ́ mùrídí mùrídí làwọn tó ṣe kí ni ẹni tó ń tẹ̀lé ṣéwù kan ń bẹ àwọn onísúfí wọ́n ní yẹn ṣéwù kan tí ó máa ó lè ba àwọn ẹ̀mí náà láfa àrá yìí bọ̀ tó bọ̀rọ̀ yẹn ṣéwù kan ṣéwù tó wá yàn yẹn yóò máa bá ṣéwù yẹn lò bí òkú ṣe ń bá alàyè lò sọmọ pé òkú ò ní ṣọ́ọ̀ṣì níwájú alàyè àbí ibi tó bá yí sí náà ló ni ibi tó bá ti ibi tó bá ti gbẹ lẹ́nu wọn bí mò ń ṣe bọ̀ rí gbogbo àwọn ibi tí àbáwò ń bá wọlé díẹ̀ díẹ̀ pẹ̀lú àmùsùnmí lélẹ tẹ́lẹ̀ àwọn afáfọ gbogbo ẹni kẹfà tó rẹ ní onísúnà láyé kọdìmúnà kàlámù ṣéìkì wàláwàlíyìn alákàlámì láì sùbárà wọ̀tà àlà kò bọ́rọ̀ gbé ọ̀rọ̀ ṣéwù kan àbí ó fún olóhùn lálá ni gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn nǹkan tó dáa tó kéré ojú wa ni bọ̀ ìlànà ní fáwọn èèyàn kan ìlànà ní fáwọn èèyàn kan. ó ti pé àwọn ṣe tẹ̀síbí mùlàákìlì alánàkìlì àwọn gbà wípé. aká ìbọ̀rọ̀ síwájú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní pé làákà ìlànà fi wọn ẹ̀sìn gbogbo ń tẹ́lá kà fún ọ́nú ayé àlùkò hàn. wọ́n ní ẹ̀yìn ẹ̀wọ̀ ọ̀rọ̀ yìí mm, ọ̀rọ̀ Yorùbá la ká ìmú eléyìí abẹ́lé la kọ́ gbogbo àwọn oní fìlọ́sọ́fì sí pátá àwọn oní fìlọ́sọ́fì kò sí ń fún wọn àwọn ọmọ pé iná ń bẹ bẹ́ẹ̀ ni àlùjọ́nà ń bẹ ó ń bẹ́ẹ̀ nu wọn rẹpẹtẹ tí wọ́n mọ̀ tákù nwanye igwetaba n'ime mbe aljana mbe ị na-atọbiga torí pé ọlọ́mọ àríkọ́ láti ròyìn inú alukur'an bẹ́ẹ̀ náà ni àjánà náà tóbi ọlọ́ni abdu wasamawa àti wàhab kí ti àlùjánà ó fẹ́ ju sọ́mà wo tọ́lọ́ sọ́ ń bí wáyé abdu ju ó dá ìbò àlùjánà ẹ̀ máa wá wà fáàsì máa rí báyìí ó fẹ́ ó ti gbé kíní ẹ̀ sórí kíní orí làákàyè rẹ̀ ó fẹ́ fi ọpọlọ ẹ̀dájọ́ fọ́nà ibi táwọn míì burú dé nu wọn tán bá jìn ìdò tán yányán gbogbo ń tọ́lọ̀ bá nìkọ́lá ṣe ní halal wọ́n fi làákàyè ṣe ní kíní haram gbogbo tó ṣe ní haram wọ́n fi làákàyè ṣe ní kíní

ẹ má jẹ́ ká gbà wàláì fa rabbil Kaaba ọlọ́run láti ń búra yìí àwọn èèyàn ń rìn ìlànà fi fún wọn dé áṣù ọ̀rọ̀ gangan ìpínlẹ̀ wọn fáàmì gbà pé kò sí tó ń jọ lọ́hùn sọ pé ìpínlẹ̀ aburú pátápátá náà nìyẹn aburú kankan ò pọ̀ wà tó kékeré ojú olè lọ́mọ bẹ́ẹ̀ ni ó wà nú àwọn oní salitafa dèmi ní ìlú bàtí ń sọ wọ́n gbà pé kò sí tó ṣe kí ni ètò ń jẹ́ ọlọ́run atẹ́gùn yìí òun náà ló fẹ́ lu àwọn onísúfí atẹ́gùn yìí náà ni tí àwọn onísúfí lò torí pé àfá àwọn àfá àwọn wọ́n mú ìròrí àwọn oní falisafa àtàlàyé díẹ̀ fún ọ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ oríṣi wọn máa móríṣi àwọn mẹ́rin náà kó tó pé kò sí tó ń jẹ́ ọlọ́run ẹni tó ń jẹ́ ọlọ́run wà àmọ́ gbogbo ń tọ́lọ́run bá nípa bá ti dá náà nǹkan náà ọlọ́run lòun náà àwọn ẹ̀yìn tó dákẹ́ ríra yín ọlọ́run ni yín o àbá mo ṣé ẹ lè máa bẹ láláì sí ọlọ́run ni ọ̀pọ̀sìn yẹn lé mọ́ bẹ láì tọ́lọ̀ àbí màáhùn ọlọ́run fẹ́ mọ́bẹ bẹ nìyẹn ṣe kí ni nìyẹn fi ń bẹ tó tọ́jú ti pẹ́ ń bẹ ọlọ́run yẹn ajẹ́pẹ́ yìí dáná fún ayé ọlọ́run nìyí. nínú àwọn tó rí àdánwò yìí àwọn wọ́n á pé ìròrí wọ́n ní àwọn ìròrí oríṣiríṣi náà rí wáhádà oríṣiríṣi òun ni wọ́n pé nínú àwọn ìròrí báyìí kò sí tó bá ní pé wọ́n ṣe tẹ̀kìdímù àkìlú alẹ́nẹ́t wọ́n ti làákàyè wọn síwájú ọ̀rọ̀ ẹ̀sìn in tó bá ti bá wọ́n ní làákàyè lẹ́bi ṣe kí ni lẹ́bi ṣe ìbátu ọ̀rọ̀ ẹ̀sìn kò tó máa ná sọ̀rọ̀ kan fún yín sí ẹwà ti làákàyè wò tó ti wá gbà wọlé ó di ẹ̀sìn náà nìyẹn tó bá kan fún yín tẹ́bá wò ó tí o bá ti bá la ká ìmú ẹ̀ nígbà kò lè fún abẹ nínú kíni nínú ọ̀rọ̀ ìsìn. tó wá ó wà láàrin àwọn alárúbáwá ìyẹn atẹ́gbẹ̀ẹ́ náà fẹ́ bọ̀ wá wọ́n ṣe fún Quran tó bá ṣe fún Quran tuntun náà à hadithi à hadithi ti ẹ̀rọ ògùn dáadáa. àwọn tó bá ti ka hadithi kan wọn wá ní ìwọ náà wọ

a nítorí pé òkè fáńkì wú máa tọ́ bala fún ẹni sáàyè mọ́sílá wá sí ní ọ̀nà sọ pé ọkùnrin ẹfẹ́ yọ̀kan ẹfẹ́ méjì ẹnìfẹ́ mẹ́ta ẹfẹ́ mẹ́rin. nà sábà rí ayọ̀ mi tó sọ pé obìnrin náà lè fẹ́ mọ́sílá eh, ìlà òrùbá ayọ̀ mi wà tó minus nìyẹn minus nílé náà ẹ káàsì ní ejò jẹ́ plus sọdọ ti wọn. tó yẹn àbọ̀rọ̀ ṣe kí ni ààrẹ gbà. rẹpẹtẹ bẹ́ẹ̀ eléyìí aburú tẹkdímù làákìlì alànàkìlì àyẹ̀wò apọ̀jà kẹrin tí wọ́n ṣe rẹpẹtẹ gbogbo ẹgbẹ́ ìlú àpẹẹrẹ kò ní ṣe kí ni kò ní tirẹ̀ síwájú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run báyìí nínú ọ̀rọ̀ báyìí sí ìbáyìí ò ní sí ìbáyìí lórí nítorí ọlọ́run àdìgbọ́lá 49 ẹ̀lọ́wọ́ aya súra tó al-Hujurat 49 láti àyà àkọ́kọ́ ọlọ́run àdìgbọ́lá kọ́ wa lẹ́kọ̀ọ́ látara àwọn sọ́ábà ọlọ́run yá ayé alladhina amanu mo pẹ̀lú nígbàgbọ́ ẹ má máa gbáwájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹ má máa gbáwájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ gbólóhùn yìí ọ̀kan náà sọ́ra ibùdó àbá sọ̀rọ̀ díẹ̀ láwọn àmì ó ní ẹ̀rí gbólóhùn tọ́lọ́ màlíkà ọ̀sọ̀ pé látùkọ́ dìmú báyìí ẹ̀dá ilẹ̀ wọ̀rọ̀ tún mánà rẹ̀ ní wípé látàkúlù kìlá fi kìtà ìwọ̀sùn náà ẹ̀ bọ̀rọ̀ yapa tírà ọlọ́run alukur'an bẹ́ẹ̀ lẹ́rọ̀ bọ̀rọ̀ yapa sunnah nabi muhammad sallallahu alaihi wasallam ó ní ìtumọ̀ gbólóhùn yẹn nìyẹn ọlọ́ni láti kọ́ di mú báyìí ẹ̀dá ilẹ̀ ìwọ̀rọ̀ tó lè ẹ gbọ́dọ̀ mọ́ dájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wọ̀tàkùlá ẹ̀páyọ̀ ọlọ́run inú láàṣẹlú nàálìm ọlọ́run bá mi kí ọlá ọba tó ń gbọ́ ni ọba tó nímọ̀ ni ọlọ́run tẹ̀síwájú náà pé yẹ́yọ́ lẹ́dínà àmọ́nù mo pẹ̀lú nígbà gbódodo látẹ́rùkọ̀ àrùwà tí wàá tẹ̀kún fáwùkọ̀ أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ẹgbọ́n ọ̀dọ́lọ̀ bá dìkọ́ lálò ní ayẹ̀lẹ́kejì túrátù jùlọ ọ̀tù bákan náà ni ọlọ́run yá ayẹ̀lẹ́ bí náà àmọ́nu mú pẹ̀lú nígbà gbódodo látẹ́rùfà wú àtúwà àtẹ̀kùn fọ́ọ̀kọ̀ sáwùtù nàbí ẹ má máa gbóhùn yín sókè lórí ohun anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀rọ̀ báyìí gbọ́rọ̀ yíye gidi gan ìrìkúkúrò àwọn apá ó bá wọn gbóhùn sókè lóhùn ànábì Muhammad sallallahu alaihi wasallam báwo ni ìgbà gbóhùn sókè lórí ohun ànábì wọ́n sọ pé kọ́lá Rasulullahi sallallahu alaihi Muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí wípé ok bàbá wù ọ̀rọ̀ ànábì yẹn wù dáadáa kò fẹ́ sọ pé yorùbá ní wọ́nyí tó lè bu àgbà òdìbẹ́sọ ní pé kánábì gbẹnu tiẹ̀ síbì kan náà لا ترفعوا أصواتكم فوق صوت النبي الله ما صوت أما ما جوي لك النبي ولا تجهر له بالقول أما ما قالوا صروا أما ما بنا بي صروا أما هو آداب كما مالك ولا تفاع مسلمي nígbà tẹ bá ń bára ń sọ bá ń à ń ta àbátọ àmàlùkùn kí gbogbo àwọn iṣẹ́ tẹ́ ṣe kí wọ́n bá ṣe kí ni kó má bàa bàjẹ́ pátápátá kò yẹ lórí ibì kankan kò lè rí bá ti ṣe ní n tó sọ pé káwọn ní gbẹnu ẹ̀ tó wọ́n kà àdìsí kan ní àdìsí yẹn wò gbogbo ẹni tó bá jẹ́ alùpùpù náà pátápátá ìntánẹ́ẹ̀tì náà sọ ìntánẹ́ẹ̀tì náà bá ní kẹlẹ́ bá sọ eléyìí ni tí ó jòkó ti kò gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ tiẹ̀ kò bọ́rọ̀ gbé làákàyè rẹ̀ àbọ̀rọ̀ tẹ́wù kan kó ṣe kí ni kó gbé gbáwájú ọ̀rọ̀ ọlọ́run bá àlejò ọlá àti ọ̀rọ̀ àlẹ́bùrà Muhammad sallallahu alayhi wa sallam tó kéjì máa tọ́jú pé alùsùn náà ní wò dáadáa lórí gbólóhùn yìí torí pé inú àwọn nǹkan tó ṣàkóbá fáwọn èèyàn àìmọ́fẹ́ fi ìlànà àwọn tó ń fi ilẹ̀ náà ó fáwọn ọlọ́run yìí tọ́lá sọ fún wọn pé ìtẹ́bí máa lọ́lọ́lá ẹ̀tẹ̀lé tọ́lọ́wà lè tọ́lá sọ kalẹ̀ báàlùkọ́lù nẹ̀tẹ́bí máa wọ̀jẹ́ ní alẹ́ yàbá àdá àmọ́ tẹ̀lé ń ta báwọn bàbá wa lórí ẹ̀mí o tọ́lọ́run yẹ kọ́lá ń ta báwọn bàbá o lè sọ pé fẹ́ jálù náà kó tó pé ọ̀rọ̀ èèyàn kan ó ju ẹ́ lójú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ àmì Muhammad sallallahu alaihi wa sallam màá dún lórí sírímà méjì pẹ̀lú ògbọ́lọ́ bá dọ̀sẹ̀ tó mọ̀ àátẹ̀síwájú abẹ́lẹ́ ọmọ àríkẹ́lá kí ó fún alẹ́ ní ìta gbọ́ pé kí ó wúlò oṣù wa láǹfààní